القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعله يتفكرون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run èyí tó pọ̀ àti ìgẹ́ rẹ̀ fún aṣíwájú ẹ̀dá tọmọnìyàn ní àti tàlìjẹ̀nú anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àbí ọlọ́run ọba nínú títóbi rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run èyí tí a tún máa ṣàgbéyẹ̀wò ẹ̀ nírọ̀lẹ́ yìí ọlọ́mọṣẹ́ ìjẹ́ kó ṣe wá láǹfààní bí tí a bá tafsir dé lánàá ó náà ní ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ láàrin anabi Musa àti Harun àti àwọn Banu Israel ìgbà tí ìbínú ànábì Musa tó lóṣọ ìgbà náà ló wá kó gbogbo òfin tọ́lọ́wọ́n bá fún tó fi bínú tó fi jàn mọ́lẹ̀ tí gbogbo ẹ̀ wá túká ó wá ṣe àkójọ àwọn òfin náà láti lè máa fi darí àwọn ọmọ Israel ọlọ́run ọba wa ń tẹ̀síwájú nípa ìgbésẹ̀ tánàbí Musa gbé aleyhisalatu wasalam láti lè wá àforíjìn ọlọ́run lérí ìwà tí àwọn aláìmọ̀kan wù pẹ̀lú màálù tí wọ́n ń jọ́sìn fún ọlọ́run bá wọn sọ ní al-Qur'an al-Karim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين أبريتتما القرآن pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ kó sọ wa níbi aburú ṣaitan bismillahi rahmani rahim bismillahi rahmani ìgbà tí àwọn ọmọ Israẹli tí wọ́n ṣe lọ́hun anabi Musa wá fẹ́ kó wọn lọ láti lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run látara nǹkan tí wọ́n ṣe ọlọ́ọ̀bá ni waqtara Musa qawmahu sab'ina rajulan limiqatina واختار موسى قومه سبعين رجلا لميقاتنا ọlọ́mọba ní anábì Musa ó ṣẹ̀ṣà ó ṣà àwọn èèyàn àádọ́rin seventy èèyàn nínú àwọn ìjọ rẹ̀ àwọn tí àwọn ò bọ màálù nínú àwọn tí ò bá wọn kópa níbi màálù sísìn ó wá ṣà àwọn seventy nínú wọn lèmi kọtìlá واختار موسى قومه سبعين رجلا لميقاتنا ànábì Mùsá sa àwọn èèyàn 70 àwọn èèyàn àádọ́rin láti kó wọn sòdí láti lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lérí ìwà ìmọ̀kan táwọn èèyàn wọn tí wọ́n wù oko wọn lè mí kọ́ ti náà láti lọ sí ààyè tọ́lọ ń fàsìkò sí wípé tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ àsìkò báyìí ni kò wá ààyè yẹn ànábì Musa wá kó àwọn èèyàn wọn yìí ó mú àwọn èèyàn 70 oko wọn lẹ́yìn láti lọ tọrọ àforíjì bí kọ́lọ́wọ́n ọba kó ṣàforíjì ní látara ìwà táwọn kan wù nínú wọn فلما أخذتهم الرجفة ìgbà tí wọ́n wá débẹ̀ ọlọ́wọ́n bá nígbà tí wọ́n débẹ̀ tí wọ́n débi orí òkè tánàbí Musa ti máa ń bẹ ọlọ́run títí máa ń pe ọlọ́run tọ́lọ́run tí máa jẹ́ pé ẹ̀ ọlọ́wọ́n bá ní sàdédé òun ni àpáta ó wá ń mì ó bẹ̀rẹ̀ sí ní mì mọ́ wọn lẹ́sẹ̀ àrọ́jífà àzàlìzálà òun náà ni kí ibi tí èèyàn dúró sí kó mọ́ fararọ mọ́ kó wá máa mèmọ́ èèyàn lẹ́kẹ̀ ọlọ́run ọba ló bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí wọn nígbà tí gbogbo wọn dé bẹ́ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ lọ nígbà tó rí tó ń ṣẹlẹ̀ yẹn. qala rabbi law shi'ta ahlaktahum min qabli wa iyyaaya. ànábì musa wá ń bẹ lọ pé rẹ̀ ọlọ́run ọba law shi'ta ahlaktahum min qabli ọba tó lágbára mi ọ̀ kò sí tó lè ṣe bó o bá kú fẹ́ pa wá ká tó débì èmi àtàwọn tá a jọ wá o lágbára àti pa wá èyí tó ju wá ń rí yìí ṣàánú wa àsọpọ̀ ò lè pa wá rẹ́ torí pé ká tó débi gan bó o bá fẹ́ pa wá rẹ́ ò lè pa wá rẹ́ ibi tá a wá wà yìí ṣàánú wa ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní mì mọ́ wọn lẹ́sẹ̀. Àtẹ̀yìnlẹ́kùnlá bìnà fàálà ṣúfà òmìnira. Àtàkùn mọ́já wá nírẹ̀ ọlọ́run mọ́ bínú sí wa ìsìfọ́ámù ń bẹ̀ yẹn kìí ṣe pé ó ń béèrè kìí ṣe pé ó ń ta ọlọ́run láyà lápèjúwe kéèyàn máa sọ fẹ́nìkan wípé sọ́ọ̀lọ́ ọmọ mi ọ̀kan nìyẹn sóò mọ̀ mí ni ọ̀kan nìyẹn ó ṣeé ṣe kó mọ́mọ̀ mi ọ̀kan nìyẹn gbogbo ẹ̀ ló nídìí lálà ló nítumọ̀ tá a ti máa ń lò ṣé ọ̀pọ̀ ọ̀mà mi nǹkan kan ti ṣáájú kó tó kàn yẹn anábì Musa wa ń sọ fọ́lọ́hún ìpèrè ọlọ́hún أتهلكنا بما فعل السفهاء منا أتهلكنا بما فعل السفهاء منا ó tó bàbá lọ tú sí pé Musa ń bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ pé sóò fẹ́ pa ni ọ̀rọ̀ gbéraga nìyẹn àwọn àfáà wá ní ìsìfàámù yẹn lè dùá àdúà ní ìpèrè ọlọ́n dákun mọ́ pàwá rẹ̀ bí túmọ̀ rẹ̀ ó ṣe wà ní àtìwùlíkú náà ìrẹ́ ọlọ́run ọba mọ́ pàwá rẹ̀ àtìwùlíkú náà bí mọ́ fáàlà súnfàà òmìnira wọ́n bínú sí wa látara táwọn aláìmọ̀kan má wo ẹ̀ṣẹ̀ àwọn aláìmọ̀kan nínú wa ẹ̀ṣẹ̀ tiwọn má fi bá wa jà musa wa ń bẹ̀rẹ̀ wọn ọba bẹ́ẹ̀. in hiya illa fitnatuka tudillu biha man tasha wa tahdi man tasha. nǹkan wọ́n ṣe ìwà ìmọ̀kan tí wọ́n wù yìí in hiya illa fitnatuka àdánwò ni látọ̀dọ̀ rẹ ọlọ́wọ́ bá ọ máa ń dẹ́ ẹni tó bá wù ọ́ wò ọlọ́run ọba dẹ́ èèyàn wò nígbà míì ìyẹn a sì máa ṣe tọlọ́run ọlọ́run á dẹ́ èèyàn wò nígbà míì a fi ọlá dán ọ wò tán ó kọ̀yìn sọ́lọ́run àwọn tí wọ́n wùwà ìmọ̀kan yìí náà nínú wa ìwọ ọlọ́run ọba ló dán wọn wò in tí wọ́n ṣe yẹn náà kò jáde kúrò nínú àdánwò rẹ ọlọ́ ìwọ ló dán wọn wò wọ́n sì fẹ́ẹ̀lì tùdílù bí ha ń tẹ̀sán. ọlọ́run ọba bá dẹ́ ẹrú rẹ wò ẹni tó bá wù ọ́ yóò sọnù látara àdánwò tó bá gbé síwájú ẹ̀. ìyàtọ̀ ìdí máa ń tẹ̀sán. ẹni tó bá sì wù ọ́ lọ́hún tó ń ti bó ṣe dáwò tó ọ̀hún náà ó tún fi mọ̀nà látara àdánwò yẹn. أنت ولينا فاغفر faghfir lana foríjì wá wàrọ̀hámná kò sì túnkẹ̀ wá orífẹ́rẹ́ ọlọ́run ìwọ ló lóore jù nínú gbogbo ẹni tí máa foríjìyàn jàmá ọ̀tọ̀ ni tí Mùsá bá lọ sórí òkè ọ̀tọ̀ ni tó tún ṣẹlẹ̀ ń bẹ̀ gbà tó wá ṣẹlẹ̀ náà tán Mùsá tún bẹ lọ́wọ́n ọba fún wa ni ẹwà àwọn ànábì ọlọ́run ojú wọn máa ń rí àwọn èèyàn wọn fọwọ́ fa wàhálà tí wàhálà bá dé àwọn ànábì ọlọ́run tún máa bá wọn bẹ lọ́hun pípọ́ lọ́wọ́ ọba kó foríjì wọn àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n nígbà tí ànábì Musa aleyhisalatu wasalam tó kọ́ àwọn èèyàn wọ̀nyí ó sa àwọn èèyàn àádọ́rin 70 náà àwọn ọmọ Israel pé ẹ jẹ́ ká lọ tọrọ àforíjì on behalf gbogbo àwọn tó kù tí wọ́n sì wà pálapàla lẹ́ẹ̀sì rí pé iye àwọn ọmọ Ísírẹ́lì tí Musa kó kúrò lọ́dọ̀ Fìràwọ́n wọ́n pọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n bọ màálù ṣùgbọ́n nínú àwọn kan táwọn ò ṣe tí wọn ò bọ màálù ó kó àwọn seventy nínú wọn ìgbà tí wọ́n wá débi tí Musa ti ń bẹ lọ ọ̀rọ̀ àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìrì pọ̀ lérí ẹ̀ lérí ní tó fa ìdí tí ilẹ̀ fi ń mì mọ́ wọn ó nídìí kò sàdédé rí bẹ́ẹ̀ ó ń bẹnu àwọn afọnimọ̀ tefsir wọ́n ní tó fà á tilẹ̀ fi mì mọ́ wọn lẹ́sẹ̀ ọlọ́run ti sọ yẹn tẹ́lẹ̀ ìgbégbà tí wọ́n débẹ̀ wọ́n wá sọ fún Musa wípé rẹ̀ Musa mọ́tàwá jẹ òun gbóhùn ọlọ́run òun gbóhùn ọlọ́run kò sẹ́ni tí ò lè lọ sápamọ́ sẹ́yìn àpáta aláfẹ́ rí ọlọ́run rẹ̀ yẹn gan báyìí ọ̀rọ̀ pé mò ń gbọ́ ń tọ́lọ́run wí ìyẹn kọ́ là wá fẹ́ǹsìn afẹ́ rí ọlọ́run yẹn gangan káwa ló lè lọ jíṣẹ́ fáwọn tó kù pé àti lóòótọ́ ni ọlọ́run bá Musa sọ̀rọ̀ ọlọ́run ọba fi sọ nínú alukur'an. wọ́n yóò kó ìtúnyà Musa. ọlọ́run ọba ní ẹlọ rántí nígbà tí Musa kó wọn lọ níbi tó ti ń bẹ ọlọ́run títí ń bọ́lọ́run ọba sọ̀rọ̀ wọ́n wá sọ fún Musa. نعم وإن قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرا wọ́n wá sọ fún Mùsá wípé rẹ̀ Mùsá àwọn ò lè gbà ọ́ gbọ́ ó dìgbà tó tó ajé kárí ọlọ́run lójú nífẹ̀kẹ́tẹ̀ báyìí tá a bá fojú rí ọlọ́run ọba tó ló ń bá ọ sọ́ra ọ. فأخذته الصاعقة وأنتم تنظرون. ọlọ́run ọba ní bí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí tán ọlọ́run ní kò lè. ojú ń ti Musa láti gbé nǹkan yẹn síwájú ọlọ́run ọlọ́run ni mo ti gbọ́ ní tí wọ́n wí kan farabalẹ̀ wọ́n rọ̀ lọ́hùn ọlọ́run wá ní sakọrọra mẹ́ka ní ọ̀fáńdúró ilà ìjàbálì ọlọ́run ọba Musa sọ fún ká máa wo orí òkè yẹn náà fẹ́ rí ká tẹjú ìní ti ń òkè yẹn dáadáa tókè yẹn bá wọn ò rí mi ọlọ́run ọba orí ibẹ̀ ni mo fẹ́ sọ̀ sí wọn rí mi ọlọ́run gbogbo wọn farabalẹ̀ wọn tẹ̀jú mókè فلما تجلى ربه للجبل فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا ìgbà tí wọ́n wá tẹjú mọ́ òkè yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba wa ọba ìmọ́lẹ̀ lọ́rọ̀ kiriká ọlọ́run ìdí nìyẹn nínú ìdí nìyẹn tó fi jẹ́ wípé ojú kan báyìí kò lè rọ́lọ́run láyé ń bì torí ìmọ́lẹ̀ capacity tí ìmọ́lẹ̀ ojú wa lè withstand ó kéré púpọ̀ sí ìmọ́lẹ̀ tó rọ kiriká títóbi ọlọ́run ojú yóò fọ́ ni. kódà náà àwọn ìmọ́lẹ̀ ayé gan bójú wá ṣe rí jẹ̀mọ́ tójú bá fẹ́ rí na ó tún bùkátà àwọn light external light light ń bẹ nínú ojú kójú tó wá tún lè rí na gàràgà ó tún ní ìdí light títà ìdí nìyẹn tá a bá ti wà nínú òkun táyì fi rí na àsìfọ́ lójú. Allahu akbar. torí pé láìtì ìtọ́jú yẹn kò lè dá ṣiṣẹ́ ó nídìí extra light láti ìta tí ó bá ṣiṣẹ́ kó lè fi ríran jẹ́mọ́ ẹ̀já gbé tó fi fọ́lọ̀ ojú yẹn ọ̀fọ́ ó ìyẹn ló fi ń taná nínú ilé torí pé ó extra light tọ́jú external one tí ó bọ́ ojú yẹn tí ó bá ṣiṣẹ́ bọ́lọ̀ ń ṣe wá da ó wá níye láìtì yẹn èyí tó bá ojú ṣiṣẹ́ ó níye bó ṣe lè gbúdọ̀ tó tójú náà ó fi lè bá ṣiṣẹ́ tó bá ti ti pọ̀ jù yóò pa ìmọ́lẹ̀ tinú ojú yẹn ojú yẹn ò ní ríran mọ́ láìtì tó rọ kiri ká ọlọ́run Allahu nuru samawati wal ard láìtì ìtọ́rọ kiri ká ọlọ́run ní sáàtì ọlá rẹ̀ ó kọjá tójú lè withstand tójú lè. lọ́sọ̀lẹ̀ lórí ìkànnì ṣìkà tí. ọlọ́run bá fi ìmọ̀lẹ̀ ọ̀hún ká gbogbo ibi tó wà ìmọ̀lẹ̀ lọ́rọ̀ kiri ká gbogbo bẹ̀ pátápátá ojú kan ò lè rí ìyẹn ni wọ́n máa ń yá ẹ lẹ́nu gánagánà ìgbà tó ń ti okó bọ̀ níbi ẹ̀gbẹ́ àlà bọ́lọ̀ ń ṣe ìrìn pàdé òun ni. láàrín tó bẹ̀rẹ̀ kò lè àbọ̀fà. ó lè ra dé. lè ni bá sọ bọ́lọ̀ nǹkan là ń sìn ẹ jẹ́ ká yanjú ẹ̀ dáadáa. sẹ́ni tó ní òun pàdé ẹlọ́run lẹ́sẹ̀ etí àlà ọlọ́run wa ní lágbájá ọmọ lágbájá lọ ó di òjíṣẹ́ olúwa. kódà ó tún bá lọ́wọ́ ọlọ́run èwo nìyẹn sí ìtajọ́ ń sọ níjọ́ tí wọ́n wí wa Muhammad sallallahu alaihi wa sallam anábì ní ọlọ́run wá sínà fún ìmọ́lẹ̀ kéèyàn wà ń bìkan kéèyàn ó ara ibi tó yẹ pé ojú báyìí ara síbẹ̀ yẹn sílẹ̀ ìmọ́lẹ̀ díẹ̀ ọkàn tàn jáde ńbẹ̀ ìyẹn sórí yẹn níjọ́ yíyọ bọ́lọ̀ ọlọ́run wo ni ó sọ̀kalẹ̀ rẹ̀ ìmọ̀lẹ̀ yẹn ọlọ́run náà ìmọ̀lẹ̀ ká kí ìmọ̀lẹ̀ yẹn tàn sórí àpáta yẹn. sàlámà tàkàlà rọ̀bùnú lèmi jábá ni. ìgbà tọ́lọ́wọ́ bá ní kí díẹ̀ nínú ìmọ̀lẹ̀ sáàtì ọlá kó tàn sórí àpáta yẹn. sàlàó dàkà. ọlọ́wọ́ bá ní àpáta yẹn fọ́ yángányángán ó fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ìmọ́lẹ̀ díẹ̀ ló tàn sórí àpáta yẹn gbogbo ẹ̀ fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́. ọ̀sọ̀rọ̀ Musa sàǹkọ́. anábì Musa àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọ́n dojú bolẹ̀ wì gbogbo wọn bá dákú. ẹtún wo tán kó bá ànábì ọlọ́run. àwọn àfọlùmọ̀ tafsir wọ́n ní èyí tí wọ́n ṣe nìyẹn àwọn nana fẹ́ rọ́lọ́run ìdí nìyẹn tí àpáta yẹn tó fi mì wọn náà bá dákú ó tún bẹ̀ẹ́ nínú àwọn àfọnímọ̀ tafsir wọ́n ní ìdí tọ́lọ́wọ́n bá fi ṣe wọ́n bẹ́ẹ̀ wọ́n ní gbígbọ̀n òkúta yẹn ìṣẹ̀lẹ̀ míì tún ni tó tún yàtọ̀ sí ìta sọ yẹn ó ń bẹ̀ẹ́ nínú àwọn àfọnímọ̀ tafsir dá bẹ́ẹ̀ wọ́n ní látara wípé ìbínú ọlọ́run ọba tó lówó bí sí wọn lérí wípé àwọn èèyàn wọ́n bọ màálù ọlọ́run fẹ́ jẹ wọ́n níyà rẹ̀ kó tó forí jù wọn ìdí nìyẹn tó fi jẹ́ pé bí wọ́n ṣe déwájú ọlọ́wọ́ wa báyìí tí Musa ń tọrọ àforíjì pé àwọn èèyàn mi ni mo kó àyà wa àforíjì. akọ̀fẹ́ tó ló ń rọ́jé fá. bẹ́ẹ̀ ni àpáta bẹ̀rẹ̀ sí ní lìmọ̀ wọn lẹ́sẹ̀ kó lè máa jẹ́ ìdí àjẹ fún wọn lérí pé wọ́n bọ ògédégbé màálù. ó ń bẹnu àwọn àfonímọ̀ tẹ̀síì tí wọ́n tún lọ síbẹ̀ kó wá méjèèjì náà ṣe é papọ̀ ọlọ́run ò sàdédé lilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ bí kì í ṣe pé látara ẹ̀ṣẹ̀ ni láàfin nínú àwọn àfáà tí wọ́n ní ibi tẹ́ ẹ bá ti gbọ́ pé ilẹ̀ rí ẹ̀ṣẹ̀ ni. ọlọ́run kò ní sàdédé gbọ́n ilẹ̀ mẹ́yìn lẹ́sẹ̀ ẹ ti ṣẹ̀. lóbi jẹ́ wípé ọlọ́run ọba ní kí òkè yẹn kó mì mọ́ wọn lẹ́sẹ̀ látara ìwà abú ìbọ ọ̀sà ìbọ màálù àbí sọ wípé ìrọ́lọ́run fi pa afẹ́ rọ́lọ́run sójú. Allahu akbar ni ìjìyà yẹn fi jẹ́ tí wọn ọlọ́run ọba ní kí òkè bókè ṣe rí yẹn yorùbá máa ní gbẹ̀ngbẹ̀ng òkè gbẹ̀ngbẹ̀ng lòkè kọ gbẹ̀ngbẹ̀ng níwájú ọlọ́run bọ́lọ̀n bá fẹ́ mì yóò mì nísìn báyìí ni òkè yẹn bó ṣe gbọ̀n mọ́ wọn lẹ́sẹ̀ nìyẹn. bàbá máa akọ̀bẹ́ tìlú mọ́rùn-ún ọgbẹ́fà kọ́ لو شئت أهلكتهم ìgbà tí wàhálà yìí wá pọ̀ tí wọ́n dákun ẹ̀pẹ̀rẹ̀ tí musa wá ta tí musa wá bẹ̀ lọ́wọ́ ọba kiri ọlọ́run ọba tó lágbára ní ọ̀ ó lágbára kò sí tó lè ṣe ó lágbára kó pamí àtàwọn tí mo kó lẹ́yìn yìí ṣáájú ká tó débì ó lágbára lérí ẹ̀ mọ́ fi wá ṣẹ̀sìn mọ́ bínú sí wa musa wa ń bẹ lọ́run. àtẹ̀mùníkùnrin àbí máa fa ẹlẹ́sùpá omi náà. musa wa ní rẹ̀ ọlọ́run dákun mọ́ pa wá rẹ̀ mọ́ bínú sí wa látara ń táwọn òmùgọ́nù wá ṣe àjẹ́ pé gbogbo ẹni tí ń bá jólùyapa àṣọ ọlọ́run kódà kó jẹ́ pòfẹ́sọ̀ òmùgọ́ ni. gbogbo ẹnikẹ́ni tó bá ń rí ọlọ́run ọba fín tí ó pàtàkì ọlọ́run ọba òmùgọ̀ ní kòránì pè wọ́n ànábì musa wá nílẹ̀ ọlọ́run má bínú sí wa má pa látara táwọn òmùgọ̀ nù wá ṣe. ìlúwa ilé àfitìlá tó. èyí tó ṣẹlẹ̀ yẹn tí wọ́n ṣe yẹn náà àdánwò ni látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run ọba tó fi dán wọn wò lérí ẹ̀. ìdí níbi àmọ́ tọ̀sọ̀ ẹ̀. ọlọ́run bá pàdánwò kankanlẹ̀ sáyé àwọn tí ó sọnù ó tara rẹ̀ sọnù. ìlúwa ilé àfitìlá tó. Ìdílé bí wọ́n mú tẹ̀sẹ̀. Àwọn tí ọlọ́run ọba bá fẹ́ kí wọ́n sọnù látara fìtínà àdẹ́wò tó ọba gbé kalẹ̀ kún ó sì dẹni ànù látara àdẹ́wò tó ọlọ́run bá gbé kalẹ̀ bẹ́ẹ̀. Wọ́tá ní ìmọ̀ tẹ̀sẹ̀. Látàwọn bá sì ṣẹlẹ̀ bó ti wulẹ̀ kó lágbára tó àwọn tọ́lọ́run fẹ́ fi mọ̀nà wọn àti mọ̀nà látara àdẹ́wò yẹn ibi tí wọ́n fi mọ̀nà nìyẹn tí wọ́n fi mọ̀ pé ah, àṣà lágbára lọ́lọ́run. gbogbo ẹ̀ ló ń bẹ níkapá ìrẹ́ ọlọ́run. Ààtọ̀ wàlí yìí náà fagbófóró lànà Ìwọ ń ta wàlí yìí ìwọ lọ̀gá wa. Ìwọ ni olówó ẹrú wa, ìwọ lérí wa. Musa wa gbogbo wa. وارحمنا وأنت خير الغافرين ìwọ ló dáa ju gbogbo ẹni tí máa foríjì yàn lọ ọmọnìyàn ó sọ pé òun foríjì ọ níjọ́ tọ́rọ̀ mi bá tún ṣẹlẹ̀ yóò tó rí fáà sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ sì ni ó ti lóun foríjì ọ ṣùgbọ́n lọ́wọ́ ọba bẹ́ẹ̀ yẹn bá ọlọ́run ní padà lọ́bẹ̀ mọ́ tó bá ìtọrọ àforíjì tó kú ọ̀nà padà sí nǹkan yẹn mọ́ lórí jẹ́ pé ọlọ́run ọba ló lóore jù lẹ́ni tí máa foríjì yàn ọlọ́run jẹ́ àforí ẹ̀ṣẹ̀ jù wá. nínú àyà yìí ọlọ́run ọba jẹ́ kó iye wa wípé òun á máa jẹrú níyà látara ẹ̀ṣẹ̀ èyí tó ṣẹ̀ ìgbà míì tí gbogbo ẹ̀ bá ń dojúrú tíṣà ń jásí pàbó ìwọ náà yẹrẹ o. ṣé kìí ṣe ti kan tó ti ń tẹ ìwọ ọlọ́run yẹrẹ wò ìdí nìyẹn tọ́lọ́run jẹ́ kó yẹ wá wípé wọn ò ṣe mọ́ kọjá lórí àpáta àpáta òmì mọ́ wọn lẹ́sẹ̀ ṣùgbọ́n lọ́n bí àpáta yẹn mọ́ wọn lẹ́sẹ̀ láti ṣe fún wọn bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn láti fà wá létí orílẹ̀-èdè wa nàìjíríà alóúnjẹ ebi ń pa wá alómi òǹgbẹ́ǹgbẹ́ wá aláṣọ àárín òhò ó yẹ ká pàkíyèsí wa ara wa padà ọlọ́run ọba yóò máa dẹyìn wò ọlọ́run ọba yóò máa ránṣẹ́ ìyà sí yín bọ́yá ẹ lè tètè ronú kẹ́ ẹ lọ wo pé níbo lẹ ṣe lọ́hún bó bá sorílẹ̀-èdè ni kí wọ́n pera wọn padà níbo làwọn ti ń ṣe ọlọ́hún bó ṣe lú ni kí wọ́n pera wọn padà níbo làwọn ti ń ṣe ọlọ́hún bó ṣàdúgbò ni bó ṣe ìdílé ni bó ṣe fámìlì kọ̀ọ̀kan ẹ̀yin náà yẹra yín wò kíyàwó yẹrẹ wò kọ́kọ́ náà yẹrẹ wò ẹ wo bí tẹ́ ẹ ti ń ṣe lọ́n ọlọ́run ọba máa fìyà jẹrú látara pó ń ba wí lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ bákan náà wá máa ń bẹ ọlọ́run a máa fìyà jẹ àwọn èèyàn tó pọ̀ látara ń táwọn ẹni ibi àárín wọn ṣe táwọn yẹn bá ti lè pin wọn nípa nǹkan yẹn ọlọ́wọ́ bá rẹ̀ wá takú fitna la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́ni ẹbẹ̀rú fitina. wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. ọlọ́ni ẹbẹ̀rú fitina èyí tó ṣe pé àwọn tí wọ́n dá fitina yẹn lẹ̀ tí jìyà rẹ̀ bá dé kò ní ma lórí wọn nìkan. gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní láti kọ̀bàjẹ́ tó fọwọ́ lẹ́rán tí ó sọ̀rọ̀ bẹ̀rẹ̀ láti inú ilé ìyàwó rẹ̀ ń ṣèbàjẹ́ ọ̀fọwọ́ lẹ́rán ó sọ̀rọ̀ àwọn ọmọ tó bí wọ́n ń ṣèbàjẹ́ ọ̀fọwọ́ lẹ́rán ó sọ̀rọ̀ àwọn ọmọ aládùúgbò gbogbo ọ̀fẹ́ ni wọ́n ń ṣe gbogbo ẹ̀yin landlord ẹ̀fọwọ́ lẹ́rán ẹ̀ àwọn èèyàn ń ṣèbàjẹ́ nínú ìlú lórílẹ̀‐èdè àwọn tí wọ́n gbófinró wọ́n fọ wọ́n lẹ́rán tí fìtínà yẹn bá padà lọ dé kò ní í mọ̀ lórí àwọn tí wọ́n dá fìtínà ẹ̀ lẹ́nìkan mọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ànábì Musa wa ń bẹ lọ́hún pèrè ọlọ́hún nínú tó máa ṣe ni àwọn ènìyàn kan balẹ̀ jẹ́ tíyà bá dé kò ní mọ̀ lórí wọn nìkan bọ́lọ̀ bá fẹ́ gbé gbogbo yín dìde yóò gbó ní kálukú dìde pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ìyà yẹn yóò kárí gbogbo yín tsunami tó ṣẹlẹ̀ ṣé gbogbo àwọn tó fara gba ni wọ́n ṣe lọ ni ẹlòmíì ti ń kírun nínú ilé rẹ̀ náà bá lọ àwọn kan ni wọ́n fa ìyàlẹ́sẹ̀ tí ìyà bá dé kò ní í mọ lórí àwọn tí wọ́n fa ìyàlẹ́sẹ̀ nìkan mọ́ àfitọ́lọ́ máa fẹ́ mọ̀ọ́mọ̀ ṣàánú àwọn èèyàn tiẹ̀ tó fẹ́ là wọ́n bọ́ bá sì wọ ọlọ ọlọ́run lè kó wọn papọ̀ mọ́ wọn tó bá wá dọ̀hún òun kálukú ọlọ́run tó pín lọ́hùn. ìdí nìyẹn tí Musa fi ń bẹ ọlọ́run pé rẹ̀ ọlọ́run ọba. àtàwẹ̀rìnà fagbófin lànà wàrà hànà. líkùnà bímọ fáàlà sùfà òmìnira rẹ̀ ọlọ́run má bínú sí wa má pa wá rẹ́ nítorí táwọn aláìmọ̀kan àwọn òmùgọ́nù wá ń ṣe àwọn àfáà ní kò sídìí tí Musa fi bẹ Ọlọ́run ọba lérí ẹ̀ torí pé ó mọ̀ pé tọ́lọ́run ọba máa ṣe ní. Ọlọ́run á bínú sáwọn ènìyàn kan látara táwọn kan ń ṣe láàrin wọn tí wọ́n dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ tí ìyà bá dé kò ní mọ lórí àwọn ènìyàn yẹn nìkan má abẹ́lẹ́ wọn ní tóbi rẹ̀ ń táwọn ẹni bí í ṣe láwùjọ wa lénìí táwọn ò sì ní kápá láti lè dá wọn lẹ́kùn ẹ̀ ọlọ́run mọ́wò yẹn fi bínú sí gbogbo wa torí pé tá a bá wo ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ lórílẹ̀‐èdè wa tá a wà yìí ó tó ká máa bẹ̀lẹ̀ wọn ọba lérí ẹ̀ gbogbo ìran ẹ̀ṣẹ̀ ayé pátá ìmí tó gbọ́rí láyé ó ń ṣẹlẹ̀ nàìjíríà ẹ̀rọ àmọ́ bàyàn pé ọlọ́run dákun mọ́mọ́ bínú sí wa torí kò ní í mọ lórí àwọn tí wọ́n fa àjàgà ẹ̀ṣẹ̀ yìí kò ní í mọ lérí wọn nìkan bíbínú ọlọ́run bá bá dé àwọn èèyàn a lọ sílé ìwòsàn hospital wọn a lọ jí ọmọ gbé ìta àmọ̀ tó dájú ni pé hospital àwọn èyí tilẹ̀kùn bẹ̀ sísí ilẹ̀ ní mọ́ wà ṣùgbọ́n lè ní wọ́n ti ń tì tọba kan lè léèdì wọ́n ọ̀kọ́ sí ọdẹ ọ̀kọ́ sí wò ta ni ìyàwó fẹ́ bímọ ni òkè wọ́n tó ṣe kìíní fún ọ ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ní géètì tọ́ba ti ní hospital níbi kan kì í sí géètì ńbẹ̀ kọ́ bá dòwú mọ́ wọlé síbẹ̀ ìgbà tó wá di báwọn èèyàn lọ ń mú ìbára lọ bá wọn bẹ̀ tí wọ́n ní ẹ̀mú wa kò sówó àwọn ọmọ tó wà nílẹ̀ owó náà làwọn náà gbogbo ohun tí etí ò gbọ́ rí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tiwa yìí bọ́ bá fẹ́ dara ẹ láàmú sálọ máa gbọ́ kókó inú ìwé ìròyìn o ní pẹ́ lápàtẹ́ńṣàn èmi gbọ́ torí ò ní kan ìdùnnú kankan àdé olóró kan tún bú gbẹ̀mù ẹgbẹ̀rún èèyàn ló tún sọ̀rọ̀ nítorí bu ọlọ́ ẹ̀wọ̀n kọ̀ọ̀kan kíní kan àwọn màjèsí gbogbo wọn ni wọ́n jóná ṣé kò sí ròyìn dáadáa kankan ọlọ́wọ́ bá má bínú sí wa látara ìwà àwọn ẹni bí tó ń bẹ láàrin wa anta waliyuna. anta waliyuna faghfir lana warhamna. وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا عدنا إليك واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. Àlọ́ ni أنتم tún níbi àdúà tó ń bẹ lọ onírẹ̀ ọlọ́run ọba waktub lana fi hadihi dunya hasanatan wa fil akhirah ìrẹ̀ ọlọ́run ọba pín dáadáa fún wa waktub lana ij'al lana ìrẹ̀ ọlọ́run ọba pín dáadáa fún wa fi hadihi dunya hasanatan pín dáadáa fún wa láyé ń wàlfil áàkírọ̀ ìpín dáadáa fún wa tó bá di àlàákírọ̀ tó bá di jọ́gbìn dàlìkìyàmọ̀ pé tiwa lóore pé tiwa ní dáadáa láyé àti ní jọ́gbìn dàlìkìyàmọ̀. dájúdájú gbogbo wa àti túbá wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run iná hudina hudina ayetubuna wàrọ̀jáàna alhaudu bí maana àrùjú wà tauba láwọn àfá kan fi mú jáde nígbẹ̀ pé aliyahud páwọn yahudi láti ibi gbólóhùn yìí ni wọ́n ti mú ọkọ̀ wọn jáde inna hudina ilayhi inna hudina ilayhi ó dájúdájú àwa àti ṣẹ́rí padà wá sọ́dọ̀ ọlọ́mbáyé àti túbà àdúrà tí Musa ṣe yìí oníwàtúbùlà náà fi hádìí dunya hasana ìrẹ́ ọlọ́run pé tiwa ní dáadáa láyè dáadáa tí musa ń tọ̀ ọ̀dọ̀ ọlọ́run ó yàtọ̀ sí èyí táwa ń rò yẹn torí pé èyí táwa ó rò pé dáadáa òun náà ní ipò ayé owó ayé nínú ẹ̀mí ṣùgbọ́n dáadáa ayé òun náà ní kọ́lọ́run ó ṣèèyàn lẹ́ni tẹ̀sí yé tó sì rẹ́sìn ọlọ́run ọba ṣe lórílẹ̀ ọlọ́run ṣe dáadáa ìpín kí èyí tó wá wù nínú òpin tọ́lọ́ ń bá pín fún yàn ó ṣe ọ́ lẹ́ni tó ní ni ó wá fẹ̀sìn yí ọ́ ó fẹ̀sìn lóhun tó ní àbúyò tí ẹ̀ ní tó ẹ̀sìn wá yí ọ́ ó fẹ̀sìn ló gbèsè ayé ọlọ́run ṣe dáadáa fún nìtàn lànàbí sallallahu alayhi wa sallam ànábì ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ wọn bá bá ro dáadáa ro láyé nǹkan kan náà ni ó ṣe fún orí ayé nǹkan kan náà ni alifikihu fìtì òun náà ni kéèyàn ó gbàgbọ́ yẹ ẹ̀sìn bó o bá ní bẹ́sìn bá kún oríire ni torí pélé ayé tẹ̀rí yẹn mọ́ àṣà náà dì náwó àdùnnìyà ìdájí tá máa. ما أحسن الدين والدنيا بذلك ما ما بارك الله في الدنيا بهذه لا بارك الله في الدنيا إلى ديني أفاني ما أحسن الدين والدنيا إذا اجتمع ó ní kò sí tó dá ọba kó pa dáadáa yé kó papọ̀ fún yàn kó wá fi àgbọ́yé ẹ̀sìn kó fi papọ̀ kó ṣe dáadáa yé fún yàn kó wá jẹ́ kẹ́niyàn ó lágbọ́yé ẹ̀sìn èyí tí ó fi lóore ayé tọ́lọ́wọ́n bá ṣe fún àfáà ní kò sí tó dá tó. ma àṣàrẹ́ di ìrìnà ọ̀gbìn ìyá ìlọ́jítà náà. ما دار الأرض الدنيا بباجه ما بارك الله في الدنيا بلا دين لا بارك الله في الدنيا بلا دين gbogbo ń tẹ́ ń pè lórí yẹn tẹ́sìn bá ti kúrò ń bẹ̀ àfáà ní kò sórí ń bẹ̀. Allahu akbar. ìdí nìyẹn tá a bá ń tọrọ pé rọ́bànà àti iná fi dùn níyà asánàdá bẹ́ẹ̀ tẹ́ ń tu yẹn kì í ṣe ìtumọ̀ tọ́lọ́ ń fún nìyẹn hmm. báyà tó fẹ́ gbó fi dùn da ilé tó da ìyẹn kọ́ lọ yẹ kẹ́ ẹ síwájú ẹ̀sìn lórí gbogbo èyí tó kù ń tẹ̀lé Labarakallahu fi dúnìyà bí ládíní. Labarakallahu fi dúnìyà bí ládíní. Labarakallahu fi malin bí ládíní. Labarakallahu fi malin bí ládíní. Labarakallahu fi jahin bí ládíní. Labarakallahu àfáàní kò sí tó dá tọ́lọ́n bá fẹ́ sàánú ẹrú ẹ̀ kọ́lọ́hún ọba kó ṣe orí ayé kọ́lọ́hún ṣe fún kó wá fi ẹ̀sìn kó fi dé ládé fónítọ̀ ọlọ́run sàánú ẹni ẹ̀wọ̀. ma asana dina wa dunya ìrọ̀jìta máa. sáré kò lówó bó ṣe ń sáré kò kọ́lé bó ń sáré kò nípò máa sáré kẹ́sìn ó yọ. ma asana dina wa dunya ìrọ̀jìta máa. لا بار الله في الدنيا بباده ناداك الله بالجلال الذي ayé ń sáré kọ́mọ ọwọ́ ó mókè láyé bá a ṣe ń sáré kọ́mọ ọwọ́ ó múpò láyé bá a ṣe ń sáré kọ́mọ ọwọ́ ó yàn kó yẹjú láyé ká sáré kẹ́sìn ó yé wọn bẹ́ẹ̀. làbára kọ̀ọ̀rọ̀ òfin ìgbà tó náà dé láàjì لبارك الله في غفنا بلادي لبارك الله في غفنا بلادي لبارك الله في غفنا بلادي sáré kò fẹ́ di gọ́fúnà sáré kẹsì ó yí ọ pẹ̀lú ẹ̀ nípo yẹn òfin ní díẹ̀ bí tó bá jọ wíyà kìámà Labarakallahu fi dọ́kítọ́ bìláàdì ní Labarakallahu fi dọ́kítọ́ bìláàdì ní Labarakallahu fi nọ́ọ̀sìn bìláàdì ní Labarakallahu fi nọ́ọ̀sìn bìláàdì ní Labarakallahu fi màálìn bìláàdì ní Labarakallahu fi tọrọ orí ayé ká fi tẹ̀sìn ṣáájú torí pẹ́sìn yẹn gbádùn orí ayé ilé lọ kọ́ bóòlù lẹ́sìn o lè rí oore léhùn ọmọ ló bí ni bóòlù níbẹ̀rù ọlọ́run o lè ráǹfààní ọmọ owó ní ni bí bá ti ọlọ́run owó náà ni ó ọwọ́ o ní ìrìnránṣẹ́ oní ọmọ tí ọ́ tí tó fi kó sí kòtò lóbi jẹ́ pé làáfáà fi jọ pé máa há sànà dì náwà dúníyà ìdáṣítà máa sànà dì náwà dúníyà ìdáṣítà máa yàtà àwọn a wà òde màlẹ́ ìdájí لا قرارك الله فينا من زوان طرق دروبة به أني وقت بلنا في هذه الدنيا حسنا وفي الآخرة وقت بلنا في هذه الدنيا حسنة وفي الآخرة pé ní tiwa láyé ní oore tayé òun náà ni oore èyí tẹ́sìn tó jẹ́ adé fún nínú oore ayé pé ní tiwa wá fi là áákírọ̀ tó bá tó ti rọ̀ lóore ṣe dáadáa fún wa kí ni dáadáa àìkéyàmọ̀ jọmọ́ àlìjánná ni dáadáa ọ̀run kò pé méjì òun náà ni kéèyàn wà àlìjánná ọlọ́wọ́ bá ní fọ́mọ̀ ń zòó fi àánì náà wà ó dìkì lálìjáàn náà tàfàkọ̀dì fàáàz ọlọ́wọ́ ní gbogbo ẹnikẹ́ni tó ń bá sàánú ẹ̀ tọrọ rẹ̀ ò bá já síná tí wọ́n wá fún níwèé ẹ̀ pé máa lọ́nu àlìjáàn náà ah, ọlọ́wọ́ ló ti ṣoríire kódà kó ṣe pé gbogbo tó lò láyé ìyá ló fi lò ọlọ́run ní tọ́wọ́ sọ lágbájá ọmọ lágbájá máa lọ́nu àlìjáàn náà fàkọ̀dì fàáàz ah, ọlọ́run ló ṣoríire kọ́lọ́n kó pe tiwa bẹ́ẹ̀. ìdí nìyẹn tó fi jẹ́ pé bó bá fẹ́ mọ ilé ayé lè mọ níwọ̀n èyí tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjè èyí tí ń bẹ lẹ́yìn ìtayé ó pọ̀ nínú tí ń bẹ lẹ́yìn ìtayé ó ní ó níyọ ọdún tọmọnìyàn ń bẹ̀ nínú tí ń bẹ lẹ́yìn ó náà tóníkàlùkù ó máa tẹ̀rì sínú ogun òun gan ó ju gbogbo ìdààmú ayé kódà kó lọ́ngẹ́ díẹ̀ sí láyé ìnáró yẹn níwájú ọlọ́run ọba níjọ náà kó tó wá kàn ọ̀rọ̀ ṣe ná ló já ni àbálí jẹ́ náà kọ́lọ̀ mọ́ṣe wá lọ́ọ́ máa ná. واكتب لنا في هذه الدنيا حسنة واكتب لنا fi هذه الدنيا hasana. وفي الآخرة إنا هدنا إليه Ànábì Mùsá wá ń tọrọ dáadáa tayé ó tún wá ń tọrọ dáadáa ti alkiyama iná húdínà ilẹ̀ ọwá ní àwa àdínúwà báyọ̀ lọ́gbàá àti ṣẹ́rí padà kúrò níbi ìwà ẹ̀ṣẹ̀ wa àti tọrọ àforíjì wá bára ọlọ́run ọba. Qala adhabi usibu bihi man asha. ọlọ́run ọba wá fún Musa lésì nígbà tó bẹ̀rọ ọlọ́run ní rẹ̀ Musa lọ mọ̀ wípé àdábí ìyà èmi ọlọ́run tí mo fi máa ń jẹ ẹni tó bá ṣẹ̀ ìyà ọ̀hún usibu bihi man asha ẹni tó bá wù mí ni mo máa jẹ níyà bẹ́nìkan bá ṣe ọlọ́run bó bá wu ọlọ́run ọlọ́run lè mójú kúrò fún bó bá sì wu ọlọ́run ọlọ́run lè sọ pé ó jìyà kò sì sí bá bánlẹ̀ ẹnìkan tí ó gbà ọlẹ̀ hmm. ọlọ́run ọba níyàwó tèmi ó sì bò bí i àṣà èmi ajẹni tó bá wù mí máa jẹ wọ́n níyà ọ̀làdàbí òṣèlú bí i àṣà Rahmati wasi'at kulla shay'in. Bẹ́ẹ̀sì ni àánú èmi Ọlọ́run, wà Rahmati, àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, àmójúkúrò èmi Ọlọ́run ọba wasi'at kulla shay'in, ó gbòòrò ju gbogbo nǹkan lọ. Bí mo ṣe lè fìyà jẹ èèyàn tó, bẹ́ẹ̀ náà ni àánú mi ju ìbínú mi lọ. Hmm. Kò síbẹ̀ yẹn ṣe ṣe Ọlọ́run tó bó bá tọrọ àforíjì àánú ọlọ́run yóò sì lé ọba yóò sì bo gbogbo ẹ̀ṣẹ̀ yẹn mọ́lẹ̀ ọlọ́run ọba ní Musa bó ṣe ń bẹ̀ mí mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ń tọrọ àforíjì mo ti foríjì ṣùgbọ́n ẹ̀rọ ọmọ nǹkan kan dájú bọ́lọ́run ọba ṣe ní sùúrù bó ṣe láàánú tó bọ́ bá fẹ́ jẹ ẹni tó ṣẹ́ níyà yóò jẹ́ níyà débi pé ẹnì kankan ò ní lè gbà ọ́ ọlọ́mọ bínú sí wa ẹni tó lọ́mọ bá fẹ́ bínú sí lọ́fẹ́ jẹ níyà ayé gan mọ̀ pé ó jìyà bó ti wulẹ̀ kó ga tó nípò ìyẹn ni máa ń ṣọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá ń bẹ nípò tó ga wọn àwòrán àwọn pé ta ló fẹ́ bi wá ta ni ó yẹ wá lọ́wọ́ ẹ̀ ẹ lọ sọ fún wọn pípé yàtọ̀ ọlọ́run ọba ó kọjá bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ́ba tí máa dé èèyàn mọ́lẹ̀ nínú ilé kò sì ní tilẹ̀kùn bó bá fẹ́ jáde jáde bọ́ta kò ní tilẹ̀kùn mọ́ ó sì wà nulé ọmọ gbọ́n tí ń ṣẹlẹ̀ ń tà ní. ọba alágbára ọlọ́run ọba ọlọ́run ọba ní ìyẹ̀ èmi ọlọ́run ọba òsì ibùbí ìmọ̀ni àṣà ẹni tó bá wu èmi ọlọ́run ọba máa jẹ́ níyà wàhálàmẹ́tì ìwádìí àti kùnláṣẹ́ bẹ́ẹ̀ sì ni àánú èmi ọlọ́run ó gbòòrò ju gbogbo nǹkan lọ pátápátá ọba aláàánú lọ́lọ́run ọba oníkẹ́ lọ́lọ́run ó ṣetán láti kẹ́ wa bàbá túbá bàbá tọrọ àforíjì bàbá jáwọ́ níbi pálapàla tí ń bẹ lọ́wọ́ wa hmm. ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. وسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون ọlọ́run ọba ní fàtà akùtùbù àánú èmi ọlọ́run tí mo wá sọ yìí fàtà akùtùbù ha lílẹ̀ ní máa pín fún àwọn wo ni èmi ọlọ́run ọba ni mo máa ń fi àánú mi bá lò fàtà akùtùbù ha máa fẹ́ ìpín fún àwọn wo ìpín nínú àánú èmi ọlọ́run máa pín fún lílẹ̀ dínà tako àwọn tó bá bẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n bá bẹ̀rù èmi ọlọ́run máa pín àánú mi fún wọn bí wọ́n bá ṣe èmi ọlọ́run tí wọ́n tètè túbá tí wọ́n padà tí wọ́n jáwọ́ àánú èmi ọlọ́run yóò lé wọn bá fasa akitobo ha lílẹ̀ dínà tako àwọn tí wọ́n bá páyà ọlọ́run nínú yín àánú èmi ọlọ́run yóò máa jẹ́ kí wọ́n. Ọ̀tà àtúbù ha lílẹ́bí na ẹ̀tọ́kùn náwọ́ yóò na zaka. wọ́n páyà ọlọ́run ọba wa yóò na zaka tí wọ́n sì tún máa ń yọ zaka tí wọ́n máa ń ṣètọrẹ àánú nínú ọba fún wọn. Ọlọ́rẹ àánú ọlọ́run kì í kúrò lọ́dọ̀ wọn ní gbogbogbà. Wọ́n ní kọ́ ọtọrẹ, ọ̀ ń bínú. wọ́n ní ọ̀nà sójú ọ̀nà ọlọ́run ọ̀hún fapá jánú òṣèré ẹni pàápàá jùlọ tó ní torí pé àánú ọlọ́run kì fi ẹ lọ́rẹ̀ẹ́ lẹ̀ nígbàkúgbà ẹni tí ń jẹ nínú oúnjẹ rẹ ẹni tí ń mu nínú omi rẹ ẹni tí ń lò nínú àrísìkí rẹ tọ́wá ní kò ṣubú kò nídìí kí wọ́n sọ kankan ní tí ó ṣẹlẹ̀ sí ní sọ yẹn torí gbogbo ẹnikẹ́ni tó bá ti yàwọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti jọ́lọ́rẹ gbogbo ẹnikẹ́ni tí kì í bá ronú pé òun ó jẹ kó tán tí bá ti ń ronú pé tóun bá ti jẹ kẹlòmíì náà ó jẹ tóun bá ti ní kẹlòmíì náà ó gbogbo pílánì ìgbésí ayé rẹ̀ láyé kì í ronú tara rẹ̀ nìkan hmm. níbi tàdáwò dé láyé tá a wà lé bá sì ń sọ pílánì ayé rẹ̀ gbogbo ẹ̀ látòkè dé tọdụ ẹ̀mọ́jà á ṣe mọ káwọn èèyàn lè ní ká mọ̀ ṣe yẹn jàn mọ́ ó pa hmm. ṣùgbọ́n yóò díjú ń nítorí kọ́gbẹ̀rún èèyàn ò lè ṣàǹfààní òun ò ní pílánì tara rẹ̀ mọ́ ìyẹn ń nínú àwọn àfà kò ní ní pílánì fún tara tiẹ̀ yóò wá máa fi pílánì tí kó tó ronú ronú àǹfààní yóò máa ronú àǹfààní tẹlòmíì kó tó ronú àǹfààní tara ti ẹnìkan gbogbo àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ àánú ọlọ́run ọba kì í wọ́n lórí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣe gbogbo wa ní wa zaka. ha bá ròyìn àwọn tó ti pé àánú kò ní lórí wọn náà àwọn tó lẹ́bínà yàtàkùn. àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run kí ni bẹ̀rọ ọlọ́n títẹ̀ láṣẹ ọlọ́n àti yíyàgò fún tọ́lọ́run ọba òfẹ́ oníjẹ́ bẹ̀rọ ọlọ́n wa yutuna zaka. yutuna zaka. tí wọ́n bá tí ò ní tó fẹ́ fowó ṣe. ṣùgbọ́n wàá tẹ ìfẹ́ inú mọ́lẹ̀ àlélé iṣẹ́ mo fẹ́ fi ṣe tọ́lọ̀. yìí tún na zaka. ìfá tó o bá ti ronú lẹ́ẹ̀mejì lérí ẹ̀ o ò ní rí jẹ mọ́ torí kò sẹ́ni tí ń bẹ tí ò ní tó fẹ́ fowó ṣe bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tí wọ́n ń gbówó kalẹ̀ ẹ fi ṣe tọ́lọ̀ ẹ fi ṣe tọ́lọ̀ ẹ fi ṣe tọ́lọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ló bóun náà débẹ̀ kì í ṣe pé kò ní tó fẹ́ fowó yẹn ṣe ó dijú ni láti yọ ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run ọba kà wọ́n kúnlú ẹni tí kẹ́ ọlọ́run ò ní fi sílẹ̀ torí pé ṣe ńlá ni ọlọ́run ní wáyé ojú na zaka tí wọ́n ń yọ zaka tí wọ́n sì ń ṣe tọrẹ àánú wàlẹ̀ dínà hún bí àyà ti na yùmínú wàlẹ̀ dínà hún bákan náà wọ́n tún wá gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn tó se wípé bí àyà ti náà àìbì kàlámìnà ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ bí nkankan bá rí bákan lójú wọn bó lọ́lọ́run se wí nítọ́lọ́run bá ti wí kódà kó mọ́ báyìí fẹ́nu wá tọ́lọ́run náà láṣẹ àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ nínú èèyàn àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ọba ní àrùn ọlọ́run kì í fìgbà kan kúrò lọ́dọọdọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ kọ́lọ́n kò ṣe wá bẹ́ẹ̀. ọlọ́run tún tẹ̀síwájú nípa ìròyìn wọn. alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummiyya alladhi yajidunahu maktuba. الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأجلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون ọ̀rọ̀ bá tó wá tọ́ka táwọn míì náà tí àánú ọlọ́run yóò lépa bá wọn ọlọ́run ọba ni والذين الذين يتبعون الرسول الأمي ọlọ́run ní àtàwọn tó ṣe wípé ànábì kọ́ la rán sí wọn ànábì ọlọ́run ọba kan tó ti ṣáájú Mùsá òun láàrán sí wọn Ìsá láàrán sí wọn nígbàtá ànábì náà tún wá dé wọn ò sọ pé ti Ìsá làwọn fẹ́ máa ṣe wọn ò sọ pé Mùsá làwọn fẹ́ máa tẹ̀lé nígbàtá ànábì wa Muhammadu dé wọ́n ju wọ́n lẹ̀

méjèèjì yẹn lànàbì ń jẹ́ àwọn ànábì mi ń bẹ ànábì ni wọ́n wọ́n ìṣe rọ́súl àwọn mi ń bẹ ànábì ni wọ́n wọ́n ìṣe rọ́súl ṣùgbọ́n àwọn kan bẹ rọ́súl ni wọ́n nàbíyù ni wọ́n ọlọ́run wá pa méjèèjì papọ̀ fún ànábì ń bì walladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummiyya. alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummiyya. ọlọ́run ọba ní àwọn tí wọ́n ń gbọ́rọ̀ sójúṣe wa lẹ́nu ànábì tààrà ẹni tó ṣe wípé n tí wọ́n kọ sílẹ̀ báyìí kò lè kà á bẹ́ẹ̀ sì ni kò lè fọwọ́ rẹ̀ kọ nǹkan àlè òmìnirì òun lànàbì ẹ wá sọ pé òmìnirì ni ẹ̀sì tẹ̀lé ọlọ́run láwọn ogun àwọn tó bá rí bẹ́ẹ̀ náà àánú ọlọ́run ọba ò kúrò lọ́dọ̀ wọn nígbà kan nínú àwọn mùsùlùmí àti nínú àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí tí wọ́n wá gba àtẹ́kẹ́ èèyàn ó gba Islam àánú ọlọ́run lèèyàn fàwọnú ilé ẹ̀ oríire lèèyàn fàwọnú ìgbésí ayé ẹ̀ ọlọ́run bá láwọn tí wọ́n tẹ̀ lánàbì tààrin alẹ́bí yẹjidúnà ọmọkùtò bá ní ìdáhùn wọn. alẹ́bí bá ní àti wọlé. ọlọ́run bá ní tá à ń sọ yìí kí ẹ̀yìn yahudi àti nasọ́ra tí bá a ti sọ̀rọ̀ rẹ̀ ó wà lákọọ́lẹ̀ nínú ìwé tí ń bẹ lọ́wọ́ yín ó ń bẹ nínú àtàwọ́rá ìta fún Musa ó sì ń bẹ nínú ìta fún arábìnrin sá kí ló dé kọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ wọn nínú Ọ̀rọ̀ bá wa ń sọ yìí, ìròyìn tọ́lọ́run ọba fi ròyìn ànẹ́bì nínú àtáwọ́rá àti nínú Injil, ó náà ní pé tó bá dé, in tí ó máa ṣe, ó náà ní pé ìrànlọ́rọ̀ tó bá jẹ́ dáadáa ní ó máa pààyàn láti kẹ́ máa ṣe, olórí dáadáa sì ní Tawhid, kéèyàn ọmọ ọlọ́run lọ́kàn ṣoṣo. Kò tún sí dáadáa ní gbogbo dáadáa tó kù, ó ń tẹ̀lé ká ìntànàbì yóò máa pààyín láti yóò pààyín láti ẹ̀kẹ́ sokùn ẹbí pọ̀ yóò sàáyín láti ẹ̀kẹ́ mẹ́ṣe sínà yóò pààyín láti ẹ̀kẹ́ sòdodo yóò pààyín láti ẹ̀kẹ́ mádéhùnsẹ yóò pààyín láti ẹ̀kẹ́ mọ́fì kẹmọ jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀. yàmúrò ìbẹ̀lú máa rú òfin ọ̀yọ́ náà ó máa ń gbé nínú nǹkan. gbogbo àwọn nǹkan tí ó da pátá ni ó máa kọ̀ fún yín. èyí ò da èyí ò da jẹ̀mọ́ tá a bá ní ká wo aliumma wo ní kọ ìbàjẹ́ tí sì ń pèpè dáadáa àwa mùsùlùmí ni kì í ṣe pa jẹ́ mùsùlùmí la fi ń sọ bẹ́ẹ̀ ẹ wo bá a ṣe pọ̀ tó yí jẹ̀mọ́ obìnrin kan ò gbúdọ̀ wọ mọ́sálásì dà kó ṣe pé kì í borí tó bá fẹ́ wọ mọ́sálásì yóò borí yóò bọ̀wọ̀ fún àyè yìí bọ́ bá sì ṣe tó yàtọ̀ sí yẹn á sọ fún gbọ́n kọ́dọ̀ ọmọ kéèké ní òsọ̀ fún ta ẹ̀sùn kiri borí yín kí ló dé láwọn ilé ìjọsìn wa wọ pátá wọlé. ọ̀rọ̀ ní lọ torí pé tọrọ bá ti lọ kọ́sítọ́mù ọmọ àdínkù. ta ló ń pàṣẹ dáadáa ta ló ń ni wọ́n ń sọ̀rọ̀ lórí pé zina da àwa ni kọkùnrin ọmọ jì mọ́bìnrin tí èyí ṣèyàwó ẹ̀ àwa là ń sọ ni wọ́n fi wá ṣe wọ́n ni ah, ah, ó ti le jù ẹ̀yọ́ ń ṣẹ̀rí à ṣé torí pé mo ti wá hàn ẹ̀sìn yìí lé o bẹ́ẹ̀ sì ni ó ń bẹ nínú ìwé ọwọ́ tiwọn náà àwọn wo ní pàṣẹ dáadáa àwọn wo ní wọ́n ń kọ̀ bàjẹ́ ẹ jẹ́ ká bira wa léèrè ẹ má jẹ́ ká jẹ wo ló ń pariwo seba táwa mùsùlùmí ń pa òun náà ló bí alijaiz bank ariwo táwa mùsùlùmí ń pa òun náà ló bí pé a ní bùkátà sí islamic cooperative àwọn tí èèwà ṣe mùsùlùmí gan wọ́n ń dara papọ̀ mọ́ nítorí wọ́n ní pé kò lélẹ̀ lérí àwa nìkan kọ́ ló yẹ ká máa sọ ọ́ bó ṣe ń bẹ nu Quran ló ń bẹ nu Bible nígbà wàá fẹ́ kọ́lé ìjọsìn ẹ lọ gbowó ìlú ní báńkì ẹ̀bí kọ́lé ìjọsìn ẹwà àti ìrìngìndín jẹ̀mọ́ sórí mùsùlùmí ó wà á yí débi pa afẹ́ lọ gbowó èlé ń báńkì pa afẹ́ kọ́ mọ́sálásí ah, kódà bó ṣe jí látò ó tẹ̀ wá lọ́rùn kámọ̀ kí lábẹ́ pákó ó tẹ̀ wá lọ́rùn ẹ̀dákun ta ló ń pèpè sí dáadáa ta ló ń kọ̀ bàjẹ́. akànmápèjúwe yẹn wá ní mùsùlùmí lẹ̀rọ ó mọ̀ bá wípé à ah, ìtàn fi mí sọ yìí tí mò ń jẹ mọ́lẹ̀ yìí akọ̀lọ́hún mọ̀ rí mùsùlùmí ni ó máa ronú wípé àbájá kówó jẹ mùsùlùmí ó máa pariwo yẹn nínú wàásù àwọn sọ yẹn ní gbogbo ìgbà kò tá a fi ń sọ íńtánẹ́ẹ̀tì mú wa nìyẹn ọlọ́run ọba alánẹ́bì yóò máa pàṣẹ dáadáa yóò máa kọ̀. yàmúrò bíi márùn ún fi wọ̀nyẹ̀ nílá ìmọ̀ ìmìnkà. àwa nìkan kọ́ lọ́yẹ ká máa sọ ẹjẹ́ àjọ máa wí káyé lè dá interest gbogbo ẹ̀sìn ló kọ̀. àwọn yahudi àwọn Jew, àwọn ni wọ́n sagbátẹrù interest lágbàáyé yusri àwọn Júù ni bẹ́ẹ̀ sì ni nínú ìwé ọwọ́ wọn náà ó ń bẹ́ńbẹ́ wípé àgùdọ̀ máa jẹ owó èlé sógúndogójì àgùdọ̀ máa ṣe ó ń bẹ nínú ọwọ́ àwọn Júù ṣùgbọ́n wọ́n padà yíwé yẹn padà wọ́n wá yí ọ̀ràn ọlọ́run wọ́n wá sọ wípé fi jẹ́ pé nínú ìgbàgbọ́ àwọn Júù lẹ́nìí Júù náà gbà wípé owó èlé wọ́n gbà pé kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n láàrin Júù sí Júù kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n láàrin jù tí gbogbo ẹ̀yin tó kù àwọn lè gbà. ẹ̀wọ̀n wọn ti rí fúrémù ọ̀rọ̀ lọ wọn ló ń bẹnu Talmud ìwé tó ń bẹ lọ́wọ́ wọn nínú báíbù ládòkè délẹ̀ kò sí kẹ́ gbowó èlé kí ló wáá dé tí bàbá àjẹbù fi wá pọ̀ kí ló wáá dé àwọn tí wọ́n ṣagbátẹrù cooperative lọ́fíìsì yín tẹ́ fi èlé le christian pọ̀ ń bẹ̀.